wọ́n ní tí ẹ̀dá bá mu núrò ọ̀sẹ̀ dàn kó dúpẹ́ wọ́n ní tí ẹ̀dá tó bá mu núrò ó di dandan kó ṣe alihamudulilayi fọlọ́run ọba aláwòrán mi tọ́lọ́ pé ọba nínú àánú rẹ̀ tó pọ̀ jàǹtẹ̀rẹ̀ tó pọ̀ ìyá burata òun ló ní kéèmí tí òun tẹ̀yìn kójú wa rọ̀ ọdún ti iléyà ọdún 2021 ní ọdún tọ̀tẹ̀ yìí kẹsì wá máa wò ó. ọ̀pọ̀lọpọ̀ ló ṣe pé àjọṣe ọdún tèṣù tí wò láǹfààní àti darapọ̀ mọ́ wa láti ṣe ọdún tọdún yìí. ọ̀pọ̀lọpọ̀ náà ló ṣe pé ipò tí wọ́n wà kò fẹ́ẹ̀ dára tó tèmi àti yín bá wà náà àlàáfíà ara tá a ṣọdún ayọ̀ lónìí á ẹjà ṣọpẹ́ fọ́lọ́run bàlá. ọdún tó kọjá ilé yá ọdún tó kọjá èmi tòun tẹ̀yìn amọ̀bi tó ti bá wà a wà nínú kòró èyí tó ń ta kòrókòró bọ́ sínú ara oníkálukú tí wọ́n lùgbàdì àrùn náà nílùú àwọn ìlú tó ti bá àwọn lónìí sàn án nínú àwọn ìlú tó ti bá àwọn ló ní sàn án ẹ ọ̀pọ̀ ìlú gbèmí mi tó padà sọ́dọ̀ wọn bá là ṣùgbọ́n ọpẹ́ ẹnu fọlọ́n bó tilẹ̀ pé kinní ọ̀hún náà ò tí ì kásẹ̀ ńlẹ̀ tán báyẹn náà ó ti dẹ́wọ́ ó ti rọjú níwọ̀n bá díẹ̀ abẹ́ ọlọ́run kọ́lọ́run bàbá káwọ̀ rẹ̀ kúrò ńlẹ̀ pátápátá ẹ káalẹ́ asàlámù alaykum wa rahmatullahi wa barakatuh mọ́kíwá ní kíkí ọ̀la mọ́kíwá ní kíkí ọ̀la ní kíkí àlùbáríkà kí tó ṣe pé èmi àtẹ̀yìn á jọ máa sọ nínú ọgbà àlìjànnà torí pé èmi á wà àlìjànnà ń tèmi ìrìn <laughs> ẹ mọ̀ pé ẹnu ẹnu báyìí lèèyàn fi ń pèrè mọ́ra àpè mọ́ra sì rí òun là ń pe tèmi dire èmi àti yín ó ti yẹ yín á jọ kíra wa ní kìkì nínú ọgbà àlìjànnà nínú ọgbà àdẹ́ra wípé ìlàfẹ́ ọlọ́run ìkẹ́ rẹ̀ orí ajé ìjẹ́tà rẹ̀ ta mọ̀ sí báríkà kò máa bá ẹ̀rọ ìtẹ̀yìn ẹ̀ka alẹ́ ẹ̀kú lé o olóhùn aládùn tó ń fa gbogbo etí mọ́ra ni olóhùn agbèrè èyí tó ń fa gbogbo etí mọ́ra sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni orí ẹ̀ yàtọ̀ mo ti pò omi tó gbé agbe pé má gbóhùn mi rè lọ agbe mọ́ bá ń gbóhùn mi kó n fẹ́ fi ṣe lálẹ́ tòní àrímọ́típòwùmí tó gbé lọ ìgbèrí ọ̀sà mo ní má gbóhùn mi rọ̀ ìgbèrí ọ̀sà mọ́ bá gbóhùn mi lálẹ́ ètò ní ọ̀nà tí mo fẹ́ fi ṣe iléyà special ètò láti ìkànnì èyí tó ń mójútó kíkọ àti kíka ìròyìn nílẹ̀ kọ́gà fásitì lórí ìmọ̀ àgbètè FUNAAB ìyẹn campus radar FUNAAB ẹ ṣáà ti mọ̀ wípé <laughs> àṣà ò lórúkọ méjì àwòdìdẹ́rẹ̀ ń fò lókè rẹ̀rẹ̀rẹ̀ ní tí ò kí ń ṣègbè ẹ̀yẹ̀kẹ́yẹ ìkànnì àkọ́kọ́ ni nínú kákọ́ ìròyìn tòun ti kíkà ròyìn nílé ẹ̀kọ́ gíga fásitì káàkiri orílẹ̀ nàìjíríà lápapọ̀ àṣà mi ò yorúkọ padà orúkọ ọmọ báyìí ò ní ìjánu ọmọ àyànfẹ́ yín tù rèé ẹni yín tù rèé olólùfẹ́ yín tù rèé ẹni tí ń fẹ́ fún rèé tí òun náà ń fẹ́ yín fún báríkà ẹni tí ẹ̀ ń fẹ́ fún ìdùnnú tóun náà sì ń fèyí fáyọ̀ Usman akóredé ọmọ adélè lórúkọ tèmi ẹ pè mí lọ́mọ akin international ọ̀tí ọtí yóò ta lẹ́nu ó gbóná kì máa ń ṣeré ọlọ́run gan fè lára mi <laughs> àdìrẹ sàmùjà ní mí ọmọbàrẹ ọlá ẹlẹgbẹ ọpọ ọmọ àdúdúgbò ẹkọrọ ọmọ fèrèsépò ní bìrẹ sà nínú ọmọbàlẹ ọbẹ ní yọmọ dáradára. good evening my country people good evening nigerians good evening muslim ummas and nigerians at large all over the globe good evening everybody how you doing it's leo special from the campus radio journalism crew located at federal university of agriculture alabata funab today is gonna be a great day we've been merrying around we've been partying around we've been doing all sorts of things we've been jollificating and enjoyment but remember in whatever we do we surely do things of your over la oyè yìí na a máa ṣe láfi bò báyẹn báyẹn báyẹn náà ni a máa mú ìbò tòun ti gẹ̀ẹ́sì a máa mú papọ̀ mọ́ra wọn kódà pidgin gan lè wọnú ẹ̀ <laughs> a máa mú ara wọn báyẹn náà nítorí pé special la pé tòní a fẹ́ fi mọ ìṣe ìmọrírì gbogbo àwọn tí ó tó ká kí eh, tí gbogbo àwọn tí ó tó ká lu ọ̀gbẹ́nu sí mm, it is very, very important to celebrate ourselves. It is very, very important to ensure that we all feel this good move, we all feel this good vibe, we all feel this good atmosphere because it comes just once in a year. And when this moment comes, we have to take it with both hands, we have to take it with our full chest and enjoy the moment as it comes. Ladies and gentlemen, àwọn tí tàbá gbàgbé tẹ́ bá tẹ̀ ti gbàgbé ẹ̀jẹ̀ ìròyìn létí pé àná lọ́jọ́ àràfá níbi tí àwọn alálàájì àtàwọn alálàájà ta lè sọ yí pé mm, ó súnmọ́ pé wọ́n ti parí iṣẹ́ háàjì wọn hmm, torí pé tí èèyàn bá ṣe háàjì tí ò bá gàràfà háàjì <laughs> ẹ̀ ti ní kélegi ṣùgbọ́n tẹ̀ bá ti ṣiṣẹ́ háàjì tó ti gàràfà labaika lahumma labaika inna alhamdulillah shirikala lahul làhílmù làkàlàgbẹ̀gì ẹ̀ ó ṣe kókó ó ṣe pàtàkì kó ṣe kọ́gun àràfá àwọn tá a wá wà nílé náà tá a gbìyànjú àti gbàwẹ̀ lánàá ọlọ́run bá gbà ní ìbàdàn ọlọ́run á gbà ní ìjọsìn fẹ́mi àti àwọn oníṣẹ́ lásán iṣu àbí o àdúrà kan tèmi máa ń ṣe tó yẹ pé mo máa ń lè ẹ́fásì lé lórí ni pé whatever Ibadan that we do ní Allah subhanahu wa ta'ala through it our cast gbogbo ìbádà tá a bá ti ṣe ọlọ́wọ́ bá àlè kọ̀ọ̀lá kó má dàlú wà torí pé ó máa ń ba ẹ̀mí lẹ́rù púpọ̀ púpọ̀ nígbà tí èèyàn bá ti rò pé òun ti ní nǹkan púpọ̀ nínú iṣẹ́ tó ṣe pé ṣe ló ń padà yí àgbàdo sẹ́yìn gbá ẹ mọ̀ kó máa dùn nìkan púpọ̀ púpọ̀. tonight we are gonna roll and roll ó ti yé yín náà when i'm yeah when i'm the mood when i'm on yeah it's always fun all the way this is the moment we give to appreciate people that have been doing well that have been doing great across Funab Light members of Campus Radio and everyone that we were able to talk gbogbo ẹ̀yin tá a bá rántí dárúkọ ẹ má bínú kò kí n ṣe tàfojúdi kò kí n ṣe ti ti àìmọ rírì iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe ẹ kò jẹ́ pé ẹ mọ̀ pé ọkàn wa yìí ó ṣeé ṣe kó kọ̀ sí àwọn kankan àwọn kankan ẹ mọ̀ bínú gbogbo wa náà kọ́ láàdàrọ̀ kò kì í ṣe tàfojúdi ọ ẹ dákun ẹ mọ̀ bínú ó wá bẹ̀ ní ó wá bẹ̀ ní ẹ ṣàgbà mi bí mo ti rí pé ó ṣeé ṣe ṣe pé ó sáfẹ́rẹ́ fún mi díẹ̀ nínú orúkọ yẹn ni gbogbo wa la yìn gbogbo wa la kí gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ FUNAB lápapọ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí gbogbo àpáta ọ̀hún la kí o àbẹ́ nìkan yàtọ̀tọ̀ gbogbo àpáta la kí ṣùgbọ́n ó tọ́ ó tún lẹ́tọ̀ọ́ ká lu àwọn kan lọ́gọ̀ọ́ ẹnu pé àwọn náà ti ń ṣe ìgbìyànjú àwọn náà ti ń ṣe ìtiraka lórí kí nǹkan bá lè dáa they are contributing to and development àwọn gbìyànjú pé things have to be better you have to impact to the life of people positively. One thing I appreciate so much is creativity because creativity is the solution to poverty in this generation. Tell by Timo Boyakelemo. Wípé ọgbọ́n àtinúdá ìròrí àtinúdá òun lọ́nà àbáyọ sí ìṣẹ́ òun òṣì tó ń bá wa fínra lórílẹ̀ Nàìjíríà àti lásìkò tá a wà yìí tó rẹ̀ ṣe pípa àkóso kókó púpọ̀ púpọ̀ wípé kí ni you have to be creative you have to be innovative you have to be idealistic you have to mingle and roll with people of intellectual capacity because. ayé tá a wà yìí ń sin sátífíkẹ́tì nìkan ò ní gbára lé mọ́ o má jẹun tán ọ̀nà kan ò dé wọ́jà á máa yí mọ́ra wọn á máa ó ti yé yín bẹ́ẹ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ kékeré ẹ̀ nítorí pé àrá sì kò mú lọ àrá sì kò mú so lókun mọ́lẹ̀ time wait for no man time and tide are friends of no one and you know time is money when about we make every time we have to be conversant with the purpose of the time ladies and gentlemen ladies and gentlemen my fellow muslim brethren ẹ̀ka kọ́kọ́ kí ẹni tó jẹ́ ẹni àkọ́kọ́ nínú ikọ̀ campus radar comrade àgbèlè abdulaziz pablo eze akí akí pé àkó ọdún àsìkò ìyèdùn ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ lókè pẹ̀ inshallah rahman ẹ tàbá ti kúrò lórí chairman ẹ pablo pablo <laughs> pablo á ní rest bí àṣà ẹ àṣà chairman wa tàbá ti ń dà kán lẹ̀ nínú gúrùpù wa á ní rest <laughs> ẹ tó kúrò lórí chairman kì í bọ́ sórí ẹni tó jẹ́ editor in chief títí kọ campus radar comrade olùdẹ̀gùn tẹ̀rẹ̀mẹ́sì ọ̀làrẹ̀wájú tí wàá mọ̀ sí ot akínyìn ọ̀gá aṣọ́dún tọ̀tẹ̀ yìí á ṣì mí ti towótọmọ tàlùbáríkà ti ìgbéga àti ìlọsíwájú mi ṣe mistake o mo ní towótọmọ ẹ̀yẹn ni kó tó bá máa tó tọdún tó ń bọ̀ ọdún tó ń bọ̀ ẹ̀hẹ́n kẹ̀tì mú yàwó wálé <laughs> jollof rice ipa tí omi jẹ so ó tì ẹ̀ ṣe kéèyàn pápá pa <laughs> bákan náà ọ̀rẹ́ kẹta kọ́sọ́ kí n bọ́ sórí ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ikọ̀ náà ìyẹn eh, comrade abdulhamid tó ni mo eh, ọgbọ́n yìí máa ń sọ ó máa ń fẹ́ sá fún mi díẹ̀ <laughs> ẹni tí mo kún sọ ọ náà ni bí lálẹ́ eh, ọ̀gá kò ní bàjẹ́ fún yín láéláé ọdún tó ń bọ̀ á ṣe nínú ìdàgbàsókè àti ìtẹ̀síwájú láṣẹ ọba àlọ́ ẹ jẹ́ nínú máa kí ẹni tó jẹ́ àwọn àgbààgbà ìgbìmọ̀ tí ò jẹ́ ó bàjẹ́ ẹni tó jẹ́ olórí fún ikọ̀ tó ń mójútó kí là ń kọ gan-an ikọ̀ tó ń mójú ẹ̀ka ẹ̀hẹ́n ẹ̀jẹ̀ mímu lẹ́ka ẹ̀ka tó ń mójútó kí là ń kọ ìgbéjáde bá ti ń kọ́ ẹ̀hẹ́n nínú ikọ̀ náà ìyẹn comrade Alabi Abdulhamid one able man able man kan ṣoṣo lélẹ̀ it can only be one able man in the land of Una any other one is the cancer of faith ṣe ń kiri able man ní ayé wa da. <laughs> able man the man of the people the man at the, at the tongue of everyone always a man to talk about able man brown aṣọdún ìyá ṣe ti ìdùnnú ti ìdùnnú ti àlàáfíà ti ayọ̀ tayọ̀ ẹ jẹ́ n kúrò lórí able man kí n bọ́ sórí honourable lawal abdulbasi the Awolowo of our time the Awolowo of our time nìyẹn. Yeah? Why not you have something intellectual to say? Why want to have something intelligent to talk about? Kò sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n tí ẹ̀gbọ́n bá ti sọ̀rọ̀ ẹ hàn pé nǹkan ń the clerk of the twenty sixth assembly ọ̀nàrẹ́bù làwọn àdọ̀bà sit ọ̀gá nígbàdàn fún yín láì fà padà. ẹ jẹ́ ń bọ́ sórí kìntà kọ́sọ́ kìntà kọ́sọ́ kọ́sọ́ kọ́sọ́ kìntà bọ́ sórí vice president of funapsu hmm, aluta mama <laughs> àlùtà màmá tíà àti ẹ̀rọ ojú màmá gan lẹ̀ nínú ikọ̀ yìí gan bọ́lá ń ṣàánú àsámẹ́ǹtì ti pọ̀ jù. <laughs> Ah, comrade òṣìbẹ̀rù Aminat Akpeyemi we call her smiley always smiling whenever you see her oh lord she always smiling ẹ̀rín náà nìkan we appreciate you ma we acknowledge your presence, we acknowledge your duties, we acknowledge your diligence, we acknowledge your doggedness, we acknowledge your vibrance. Oh yeah, my vibrance today work, yeah, my gallant today work, yo. Ẹ má jẹun lọ sínú àlùtà. <laughs> Alright, èrè tó ń bọ̀, a ṣe é nínú ìdùnnú, a ṣe nínú ìfàyàbalẹ̀, a ṣe nínú ìgbéga, inshallah rahman. Ẹ jẹ́ n tó ta kọ́sọ́ kí n ta kọ́sọ́ kọ́sọ́kọ́sọ́ kí n máa kí our very own Rọ́ọ̀jì. Hey, hey. ó pọ̀, á bàdé fúnra wọn. <laughs> lókì lẹ́gàn ẹ̀gbọ́n máa ń wà lókì tiwọn nìyẹn kò sáriwo hmm, wọn ni lò reason ni lò ní tiwọn tiwọn aṣọdún yìí àṣe nínú ìdẹ̀ra inṣàlá ọ̀rọ̀ amadu kòdòrò àtọ̀lá akáṣí kí n tún máa ta kọ́sọ́kọ́sọ́kọ́sọ́kọ́sọ́kọ́sọ́ kí n tún máa kí eh, ẹ̀jẹ̀ kí ajíyàwó nínú ìkànnà sàlámà. ṣé sàlámù náà sàmíhà mò ń bọ̀ lórí sàlámù má bínú ẹ jẹ́ nǹkan kí àwọn ọ̀gá ọ̀gá nínú ikọ̀ náà ẹ jẹ́ kí sàmíhà pé akọ ọdún akú ìyìnlú ẹ jẹ́ kúrò lórí kí n bọ́ sórí fìnómínà fúnra kò ní bàjẹ́ fún ẹ ọlọ́run bá mi mi kò ti wọlé jẹ́nsẹ̀ kì í sìn àfi ká rí nǹkan gbà ó ẹ jẹ́ eh, máa kí the, the man of the people, the man of all the people, always cheerful, always jovial, always friendly, the man that is ready to give his own word and his time and energy for you to be feel, to be good and for you to be happy and for you to feel fine, always interested in your welfare, always interested in you being happy and be good. Ọ̀gá kò ní bàjẹ́ fún life láéláé fà á padà. ẹ jẹ́ kí n tún ta kọ́sọ́kọ́sọ́ kọ́sọ́kọ́sọ́ kọ́sọ́ kí n tún máa kí eh, Eh, akíkanjú ọkàn ni nínú ikọ̀ náà àwọn gbọ́dọ̀ má kí ọkàn rẹ̀ yóò gbìyànjú púpọ̀ torí níbi Eh, ìdí ìgbàlejò presidential debate general secretary and public presidential debate tá a ṣe tá a ṣe pẹ̀lú fúnìyẹ̀kì òun ni LOC chairman ó sì gbìyànjú púpọ̀ ẹ̀sìn kí ṣúdẹ̀yìndé abdulsalam ọ̀làdùnjoyè ẹ̀ràn ó gbìyànjú ọkùnrin ni ọkùnrin takuntakun ni kò ní bàjẹ́ ọdún tó ń bọ̀ á ṣe pẹ̀lú ìdènà àṣepẹ̀lú àlàáfíà àpàdé mi á jẹ́ kí n tún máa kí ẹ jẹ́ n ṣàdáyọrí kíkí gbogbo àwọn Uh, ọmọ ikọ̀ ọmọ ẹ̀ka reporting on social media handles department you guys are doing great you guys are doing happy Balikis Salima Zainab Saada uh, Aisha Yusuf Abdulhafiz Tijani Rahmat uh, eh ta ló tún kàn bá wọn ta ló tún kàn bá mi fẹ́ẹ́ má dárúkọ ẹnìkankan nínú wọ́n gbìyànjú kò dárúkọ gbogbo Latifa ah, ah, Zuleiko onírẹsà ah, mímọ̀jà ọmọ báyìí ọlọ́lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ kò ní bàjẹ́ fún àbúrò mi. Ah, Zuleiko ta ló tún kù ń bẹ̀ ta ló tún kù ń ta ló tún ta gbogbo yín pátá mo kí gbogbo yín pátá ni mo kí ẹni tí mi ń dárúkọ ni ẹ mú hmm? gbogbo mo kí ẹ jẹ́ kí àwọn writing department náà gbogbo ọmọ campus reader pátá lápapọ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó gbogbo àpáta ni mo kí ẹ jẹ́ n takùsọ́ sí inú fún náà bọ́lá ẹ jẹ́ kí ọ̀rẹ́ mi dáadáa èèyàn mi torí bàbá mi sọ̀rọ̀ yìí tí moderate ọ̀rẹ́ mi dáadáa àjọṣe wọn ò ní bàjẹ́ akọ ọdún àsìkò yìí tán àṣeyí ṣàmọ́dún inshallah rahman ẹ jẹ́ mi máa kí ọ̀gá mi samad ọ̀làdélé smd kò ní bàjẹ́ fún yín lálẹ́ ẹ jẹ́ tí mo máa kí èèyàn mi dáadáa èèyàn mi dáadáa ìyẹn comrade làwàlàwà sọtúbàrímọ̀ sọ wá lọ́ọ̀ àsìlọ èèyàn ni èèyàn ni akíra apá kó ọdún àsìkò ìyèdún àṣeyí ṣàmọdún àṣọra lódùn rẹ ìdènà mọ́sọ́rẹ́tò fún náà eh, kọ́mírèdì olóyèdè Michael Provabia mọ̀kìnyìn ọ̀gá oníbàjẹ́ fún yín láyé ẹ ti gbìyànjú ẹ ti gbìyànjú ìtẹ̀sẹ̀ oníbàjẹ́ ẹ jẹ́ ń kí gbogbo apáta torí gbà àsìkò wa ti lọ gbogbo akẹ́kọ̀ọ́ fún náà bùpátá ni mo kí pátá pé àkó ọ̀dán àkó ìyètò láti tó ti bẹ̀rẹ̀ débi tó parí dé we witness this year the al-Kabir inshallah bi kudratullah we witness more and more and more and more of on its own heart iṣẹ́ mi kọ́ ni mo jẹ́ iṣẹ́ àtàrà mi nìkan kọ́ ni mo dájẹ́ o iṣẹ́ tí wọ́n gbọ́ra mi láti ìkọ̀ni láti ikọ̀ èyí tó ń mójútó kíkà àti kíkọ ìròyìn nílé ẹ̀kọ́ ga fásitì FUNAB kámpọ̀sì rédíò FUNAB àwọn lọ́ni máa kí gbogbo mùsùlùmí pé sákòbálọ̀láhùn mí náà wà mí nǹkan asalaamu alaykum wa rahmatulahi wa barakatu aṣọdún àti ṣọdún tọ̀tẹ̀ yìí nínú ìdùnnú ẹ̀yin tèmi a ṣe tó ń bọ̀ pẹ̀lú àna ọlọ́run nínú ìdẹ̀ra tó tún jù báyìí lọ. orúkọ mi ò yí padà ilé ti tó lọ bí rẹ sàmọ̀jà ẹkún ti mọ̀ yín pé iṣu tó kọ̀ tí ò wálé ó dunra rẹ̀ níyàn àgbàdo tó kọ̀ tí ò wálé ó dunra rẹ̀ lẹ́kọ̀ọ́ yọgun èmi ò fẹ́ kọ̀ láì wálé kí n má bàa dunra mi ní gbogbo wọn pa ládùn yìí ládùn yìí ládùn yìí ẹ ti yẹ̀ àwọn ẹran tí mo ti jẹ lónìí ikùn mi ti ṣe gẹ̀lẹ̀tì location lọ́la mò ń bọ̀ wá rally round gbogbo ilé tí ibi tí ẹ bá ti pè mí sí mo máa ti mọ̀ mi ìrìn ẹ wo ilé ti tó lọ jàre ọmọ àrẹsà ọmọ ìbálòlá ẹlẹgbẹ́ ọkọ màdùdùgbẹ ọkọrọ jíwìnì jíwìnì ọ̀rọ̀ rèé akóredé pèdèpèdè mi ti fẹ́ sànà fún lọ́dún tòní á pàdé lọ́dún tó ń bọ̀ pẹ̀lú àánú ọ̀rọ̀ akóredé pèdèpèdè mi èmi ń jèdè lẹ́nu bí ẹni ń jèdè èmi ò ní bá wọn pèdèkéde torí mi ní bá wọn jèdè kéde jíwìnì jíwìnì ọ̀rọ̀ agbólóhùn kankan bí ẹyin àfọ ọgbọ́n ẹ wo á pàdé lọ́dún tó ń bọ̀ pẹ̀lú àṣọ Usman akóredé ọmọdé lọ́rọ̀ kọ́ tèmi ó yá ire assalamu alaikum. Thank you.